يعني ده حق للصدق تنقع على بعض طب ما ذكر عشان جوه ذكر مكعبات رجل ثم ما شيء داون انا اخشى ما تجيو ده داون لا هي كلاي اكو هاي بس نفسي مو نكلي وعن فياسا إلى عن منهج الحق يبتغي سلوك طريق القوم حقه ويسعد وقال نظمت in tó ṣeun kí ìdájọ́ rẹ̀ nítorí pé a sọ pé mọ̀nbúmà nígbà rẹ̀ mọ̀nbúmà tí mọ̀nbúmà ní ni orin tó ní ni òǹdè tó dé àwọn onímọ̀ àríyìn rahmatullah wọn ní eléyìí na aba làbá àṣàbí amúrún làbá àṣàbí ó jẹ́ ó ta alákọ̀ọ́bẹ̀rẹ̀ aṣọ́kọ̀ rẹ̀ níyà pàápàá jùlọ tó bá jẹ́ pé ó ní ṣe pẹ̀lú pé akẹ́kọ̀ọ́ ọ̀nà yẹn ló gbà rí ìmọ̀ yẹn ha ọ̀nà yẹn ló gbà rí ìmọ̀ yẹn mú wá padà ilé ìsìn kan tó burú mẹ́. ẹ̀yẹ́ wàá bẹ̀rẹ̀ pé mọ̀tí ẹ̀mí mùsùlùmí káṣí ló ní a lè fi ṣe sàkàlẹ̀ bẹ̀rẹ̀ bá ìwọ̀n náà ṣe ẹ̀ka mọ̀ fún mọ̀tò nínú mọ́tò àhákẹ́ òní kéwò dá bẹ́ẹ̀ kọ́ ló mọ́sáàtì. ṣàgbé yẹn lóní súnà náà kì í ni lálò bẹ̀rẹ̀ nígbà náà níbi nígbà tá kàlàyé fún wa alámọ̀rí amúlá bàbá mi. torí pé náà yàtọ̀ Muhammad sallallahu alaihi wa sallam a àwọn àfijọ́ irú nǹkan yìí a rí àwọn àfijọ́ rẹ̀ mákàmú ọ̀rọ̀ kan sí méjì ní àsìkò nínú àwọn ẹ̀rí ó ṣàfihàn rẹ̀ pé láyà níbi sallallahu alaihi wasallam àwọn nǹkan yìí àmọ́ sí kíni o àmọ́ ṣẹlẹ̀ ẹgbẹ́ àwọn sọ̀hábà àdúgbò àmọ́ láàrin yìí ó ń bẹ nínú wọn ó jẹ́ قالت من بات الوانا لا عدات عمد باسه اللهم لا عايش إلا عايش الآخرة أبي فانصر الأنصار والمهاجرة أرأي حديثي حديث يمن صحيح بخاري في كتاب الأدب في كتاب الأدب وسمى أننا صحيح مسلم في كتاب الجهاد عن أنس بن مالك رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم عن أبو مالك ṣáyìn gbàgbé mo ti kọ́kọ́ lọ mú wa mọ̀ fẹ́ ṣe ìsìmọ́lù àdínà ká sọ́kọ́ àdìsíláàlù mìnàtì. alábìdì máa rí gbọ́dọ̀ láàánú ó yà lọ́dún sọ́lá àlọ́sọ́lá ó yà lọ́dún káyọ̀ yẹn kúrò alábà ní máa ń kọ́ òbèsè ìbí láàrin màsí. alábìdì máa ń gbé alábù yẹn kúrò lábù ì máa ń gbé blọ́ọ̀kù pẹ̀lú àwọn fẹ́ máa wọ̀nyẹn gbé bíríkì nígbà tí wọ́n kọ́ mọ́ṣáláṣí. ó ní wàhùn yẹ̀ tẹ̀dí zuu ẹ̀rọ̀wò ọ̀rẹ́ ìgbà àfihàn ó ní wọ́n bẹ̀ ń ṣe rọ́jà jù ẹ̀rọ nǹkan àfihàn kì ní háyà ọ̀dà bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó ní báharun ọ̀dà sọ̀rọ̀ ìgbà dáńgbà mi pẹ̀lú ọmọ ìtàjì zoro ó ní báharun min buhuri shi'ri ma'ruf ó ní rọ́bìsù yẹn àbámọ̀ inú orin táwọn nínú àrùd ó ní rọ́bìsù yẹn ní àbáhàrì báàrí tí wọ́n sọ àwọn àwọn òṣùwọ̀n tí wọ́n fi máa ń orin tó fi máa ń gbàgbà wá ó ní iṣẹ́ ìyà ní tó sí ni ọ̀hún pẹ̀tẹ̀jù oníṣùmọ̀ rẹ̀ ní wípé ó ní àrọ́jẹ́ báhùrù mi bòhóró sí rẹ̀ màrù ó ní wà náà omi ní àlùwá ó ní kan ìran nínú ra àwọn ìtẹ́mọ́ ọwọ́ àti lọ mú ẹ̀kọ́ ti tú ọ̀rọ̀ ọkọ̀ ọmọ ìtẹ̀bí tó kí ni wọ́n máa ń sọ ẹ máa ń pàṣẹ lọ́jà rẹ̀ òun kọ́ lu Allahumma la Aisha illa Aisha al-akhirah. wáde igbó wọn máa ń sọ ọ̀rọ̀ yẹn kí ni wọ́n sọ lọ́sọ̀rọ̀ báyìí wọ́n sọ lókè nọ́ọ̀bùmẹ̀n ni wọ́n ní wá òdáhàrì wo. múlàdí jẹ́ wà jẹ́ wà صحيح البخاري كتاب ماذا؟ كتاب العدل أما صحيح مسلم كتاب ماذا؟ كتاب الزيادة عاولوا أن تقيد àwọn sọ̀hábà ní àsìkò ànábà Muhammad sallallahu alaihi wa sallam wọ́n fi yẹn wọ́n fi nàjú gbọ́dọ̀ tí wọ́n sọ̀rọ̀ aláhùnmọ̀ wọn náà láàrín láàrín àṣà kò sí gbèsè ayé tó jẹ́ gbèsè ayé gbére tó jẹ́ gbèsè ayé tó dáa ju àti gbèsè ayé tàkìyàmà fásul àǹsọ́ àwọn mọ̀hájà àwọn àǹsọ́ rírè àwọn mọ̀hájà rè ọlọ́mọdé kún ọlọ́mọ wọn gbọ́dọ̀ yẹ kí ọ̀rọ̀ tí ò bá mẹ́lẹ̀ bá ọ̀rọ̀ yẹ ti dùá abẹ́kọ̀ àdúrà bẹ́ńbẹ́ bákan náà fi tẹ̀sídẹ̀ẹ́ ẹ̀rẹ́ lè ṣe ní láti pípé tẹ́lẹ̀ wọ́n ṣe tẹ́lẹ̀ rẹ̀ ẹ̀rẹ́ pẹ̀lú tó máa ṣiṣẹ́ agbára bí àwọn méjìlá àtàwọn tó gbogbo wọn ẹnu ìfẹ́ dúró fún ọ̀fẹ́ sọ̀rọ̀ ni ìkàtó fún ọmọ sọ̀rọ̀ aburú tó mọ̀ sọ̀rọ̀ jẹ́ wàsùlọ́hùn mẹ́lá àìṣà ilẹ̀ àìṣà àkúrọ̀ wàsùlọ́ àǹsọ́ pẹ̀lúmọ̀hájọ́ láyé ta mẹ́sì ṣẹlẹ̀ jọba tẹ́lẹ̀ máa sọ bẹ́ẹ̀ ṣe ní ọ̀rọ̀ yìí lóde mẹ́sì rọ́ ابن العصير في النهاية يقول برجل بحر من بحور ماذا؟ من بحور الشعر káfí àríjẹ ẹ̀tàn sí ìtòdá àtìkò ó sọ fún wa wípé ìgbàláyé ń bẹ amúrùn láàbà àtàbí sẹ́bà nínú rẹ̀ amúrùn láàbà àtàbí ìgbàláyé ń bẹ in tí wọ́n náà ni akọ̀rọ̀ tí afáwa Sa'id alhadith tí afáwa Sa'id musayi rahmanulah ta'ala tó gbà wá ẹ̀kọ́ bá wọn bá ti dá wa wọ́n lọ́ọ́ lọ́mọdé àrùkọ̀tọ̀ àwọn èèyàn tẹ́ ń gbẹ́ bọ́lá wọn bá ti dá wọn ibù nínú ẹ̀sìn pẹ̀lú àníyàn dáadáa pẹ̀lú bọ́lá wọn bá ti ṣe wọn pẹ̀lú ìmọ̀ tó ń bẹ pẹ̀lú wọn ọlọ́run bá sọ dá wọn lẹ́nu tó máa ń sára púpọ̀ أنا من هذا واحد أنا ليه ذاك واحد عليه عليه فدوار في ذا ذنب إنه ماذا أنا من أكون ورعا أن تكون أعظم الناس jẹ́ ní tó jẹ́ alá ẹni tó mọ̀ jẹ́ alásọ̀ọ́sẹ alásàjẹ́ ẹni tó mọ̀ sọ́ra kọ́ yóò jẹ́ ní tó jẹ́ olùsọmọ́ ọ̀rọ̀ àjọ ọlọ́run ṣe àwọn ẹ̀kan bẹ́ẹ̀ tọ́pẹ́ lábẹ́ bọ́lá bá ṣe dáhùn ẹ̀ bọ́lá ìkẹ́ mi tó jẹ́ àrùn tó jẹ́ pàmò náà tàbí àwọn ènìyàn ní bọ́lá bá ṣe dáhùn àtàrí ìdára bọ́lá bá pẹ̀lú wọn àti gbẹ́mẹ pẹ̀lú wọn nínú mà wọ́n tún mọ sọ́ra fún ìfẹ́ lápẹ̀lú oníṣẹ́ mẹ́ta lẹ́ mo sọ nípa shoprite lẹ́ka abẹ́kọ̀ọ́ kí mo sọ nípa ẹ̀ mo kàn láyé mo ní kò sí eṣe ìwọ̀ sí ìwà ṣe gíní bọ̀ ń bẹ nínú àwọn ẹ̀ pẹ́jẹ́ pé náà wípé àhàbìlá látara ẹ̀sìn wọn látara ìjọba náà wọn sáwọn òpin ah àwọn ìfẹ́ lọ àwọn sọ pé haram ní ìfẹ́ yẹn àtàwọn òpin ah bí ẹ̀ bá dé bẹ́ẹ̀ àwọn obìnrin wọn lọ́pọ̀lọpọ̀ bá àwọn ìsábà pa wọn mọ̀ pílé orin lọ́pọ̀lọpọ̀ bá ìrora àwọn obìnrin tó wọ́n sọ̀rọ̀ wúwọ̀ ìṣerú àwọn ẹ̀dùn wa báyìí wà mẹ́ẹ̀ sọ pé nísìnyí ní ẹ̀ dáhùn ẹ̀ dábòó ní àná dábòó ó sọ́ra ó gbẹ́sẹ̀ ààrẹ bọ̀tẹ́ yìí tó bá lọ ó fẹ̀ lọ ó débẹ̀ ó dára búrẹ́dì ó ra kí ìdílé gbá ṣé a sọ pé kì í sára bímọ ẹ̀ dáhùn nítorí pé àṣùfé àṣùlù àmọ́ ìlú pé amòròyìn gbà olówó àmọ́ kúròṣèfẹ́ ti fẹ́ di ara tiẹ̀ pẹ̀lú orí tó ń gbọ́ kúròṣèfẹ́ ti fẹ́ kúròṣèfẹ́ ti fẹ́ rẹ̀ pẹ̀lú àwọn obìnrin tó bẹ̀ pàdé mẹ́ òní yóò fà àyà fúra rẹ̀ bàtòrí bàtàwọn nítorí ìyẹn káṣọ méjì nù kájọ fún o haram ló tẹ̀lé wà á dún bẹ́ẹ̀ náà ni kọ̀bí àtàǹsọ̀ àwọn yẹn tẹ́lẹ̀ nípa alhamdulillah ẹ̀ka kiri ìka kan ní ọ̀run lọ́tùn ẹ̀ka lọ́tùn فيسعى إلى الأمر بالحق يقتضي سلوك القوم سلوك طريق القوم حقا ويساعده شغلتي أخذ الناس جائز أم لا؟ جائز بس القصة بقى وضعا òun jura gbẹ́gbẹ́ òun sá òun lọ sá báyìí oníjẹ́ ká mọ́ ṣe wẹ̀ lọ ní kọ́ra mọ́ lọ ní dáadáa báyìí asọ́kọ̀ alhamdulillah masha Allah àwọn àwọn fọ́jú pàtẹ́ tó kà lórí pẹ̀lú bàyá àkọ́ ilẹ̀ ni a mọ̀nà àgbẹ̀ tó dẹ̀ta lórí a sọ pé láàrá kí wá lẹ́rìí fún nítorí kí n lọ ìbẹ̀rẹ̀ bí hadith mo fẹ́ mú wáyé ni ó sàlàyé nǹkan tí sàlàyé wájú ṣéèkì sọ̀rọ̀ mọ́ lọ́ọ̀ tààrà onímọ̀rọ̀ Umar kùmọ́dé Umar bin Khattab ẹ̀ka dànù ẹ̀rọ ń gbọ́ ọ̀rọ̀ ó kọjá ní àgbẹ̀ mọ́ta sí lọ́jọ́ kan gbà tó wọ́n kọjá lọ Hasan bin Sabit radiyallahu anhu mọ̀tún Hasan bin Sabit kẹ́kẹ́ Hasan bin Sabit sọ̀hábà tó yẹ pé inú nǹkan tá a fi dáàmẹ̀ ó dá ní kíni ó ní máa ń kọ́ ní máa ń kọ́ àwọn ewì sábà ń sọ ilé ẹ̀sìn pé àwọn nǹkan tó wọ́n gbogbo ìkàjẹ́ máa fọ́nà ìbọ̀rọ̀ Umar Umaru ẹgbẹ́ àbẹ̀bí mo sọ́lá ìgbàtẹ́ ẹnu àwọn èèyàn kan bẹ̀rù wọn pẹ́kẹ́ ọlọ́run bá dá wọn wọ́n máa ṣe àwọn nǹkan mílẹ̀ sínú tàwàrọ̀ àn Umaru ṣe wá gbọ́ pé akọ́bù sábìtì ń kọrin ní mọ́sáàsì ó kọ́ bó ṣe wo ìwòye lábàbà yìí pé ó ti kí ni o tàbí mọ́ǹkì ọ̀gẹ́rẹ́ ẹgbẹ́ kórìíra tó ṣe o láìsí ti Hasan mọ̀sáàbì ní ṣe fàkọ́ ẹgbẹ́ Hasan mọ̀sáàbì ti sọ asábò sábẹ́sì dẹ̀ ó ti kẹ́fìn tí lọ tí ó mọ̀rù ṣe radiyallahu ta'ala anhu màtìmáyìn asábò sábẹ́sì ni ó ń tó aṣọ ṣe wà fún ìhìn máa ń wà pẹ́ ìrìn nìyí oní tí mò ń ṣe oní tí mò ń kọ́ ó sì wà mẹ́rin láti mú ṣe anabi dar kamal rasul sallallahu alayhi wa sallam oni yuridu yuridu ra sallallahu alayhi wa sallam oni àníyàn rẹ̀ kó ní ṣe ànábì mo ti ṣe ní tí mò ń ṣe mo tó bẹ́ẹ̀ àtẹ̀jẹ́ àbí tó ṣe bí kò sí nǹkan àrò bọ́kẹ́ bí lọ́rọ̀ ló ṣe bẹ́ẹ̀ tàwọn àrò àrò ah. wọ́n lọ́rọ̀ ṣe bẹ́ẹ̀ tàwọn àrò àrò náà ilé mi ah, ah. ń ṣe ìtìmọ́sí ìmọ̀ta arábìnrin ni kò ní kí mẹ́sẹ̀ kí ní kí mẹ́sẹ̀ ẹ̀yà lọ́jọ́ tí a sọ̀rọ̀ tó mọ̀ tá fà sáyé láti rẹ̀ asọ̀rọ̀ sábì bá kọjú sí àbúrò rẹ̀ àbúrò rẹ̀ ẹ̀yà gbé ìtọ́jú ẹ̀rì ó ní gbogbo ọlọ́wọ́ bá bì ọ́ àtẹ̀lé ìtọ́rọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ yìí sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ yẹ ajib anni allahumma ajib udoro fi kudus ah, abúlé ṣe ó gbọ́ ṣe àbẹ́bẹ́ òkùnrin tí wọ́n sáré bí sáà sọ pé kí n máa fètè fáwọn kẹfìrí ọ̀bí àpà nẹ́bí tó kọ́ lọ́wọ́ bá kó rẹ̀ fún mi lọ tó lábẹ́ òrẹ́ sọ kọ́ọ̀lẹ̀ náà fàálà ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni jẹ́ pàdé sọ̀dọ̀ sọ́lọ̀ lọ́wọ́ àárín wọn sọ́lọ̀ adal hadith àbí hadita yìí mẹ́m so bẹ́ẹ̀ ni mọ́mú sínú dàbí fọ̀dọ́rin lọ hasan bin sáàbì mọ́mú sínú dàbí nù ìfọ̀dọ́rin hasan bin sáàbì so àdìsí yìí jẹ́ ká mọ̀ wípé tàbá nínú àwọn ìṣẹ̀lẹ̀ báyìí tó máa ń ṣẹlẹ̀ àtúntò báyìí ẹni tó bá ní tábàtà nọ́ọ̀bù mọ̀ àtúntò máa ṣàmù inú tó mìíràn bẹ́ẹ̀ tọwọ́ rúwà ẹ̀ mọ́tà kò yẹ yáàrì tọwọ́ rúwà ẹ tó bá ṣe àtọ̀pẹ́ nítòsí àmúrọ́ọ̀nì láàbà àmúrọ́ọ̀nì مجال طالب العلم بعد ما بدأ يقول لك هذا مصنف قرآن الجهل داء قاتل وشفاء وامران في تمثيل يتفقان متصرف فانتم ما صنفنا انتم صنفنا ما شاء الله واضح؟ طيب ilé àpapọ̀ àwọn ẹ̀rí ni àwọn ẹ̀rí ni àwọn ẹ̀rí ni ṣùgbọ́n nígbà kàfẹ́ ìpàdé ìṣòro pé tábà sọ pé nàngúrúmà